yéé sọ́dẹ̀ mú mi dáadáa. lovers all over the world god bless you baba charles olúmọ is here aka baba Baku. Say lọ́mọ wọn ẹ̀yin lọ́mọ gẹ́gẹ́ ẹ wá dẹ́sẹ̀ gẹ́gẹ́ bá kẹ hallelujah ẹ kàn bẹ̀rẹ̀ díẹ̀ kẹ hallelujah náà. hallelujah o. ẹ ẹ sọ fẹ́ adopted child ni bàbá ni mí. ok adopted child uh, wow. láti ilẹ̀ ni bàbá ti tọ́ mi dàgbà láti gba àlè fúra wálẹ̀ tí mi lè. wow wow. even lẹ́yìn tí my biological father left we are still together even I built my house near to his house. ọjọ́ wo ni ọjọ́ bíi bàbá bàbá pé hundred years ní last. súnmọ́ bí bàbá pé. hundred years. hundred years lọ́jọ́ wo. ní last two weeks. ní last two weeks. bàbá wa ṣe thanksgiving ẹ dìde bàbá wa ṣe thanksgiving ní ọ̀dọ̀ àgbàlá Gabriel. bàbá wa ṣe thanksgiving ní church wa àgbàlá Gabriel to the glory of God bàbá Charles Olúmọ bàbá ẹ juwọ́ sáwọn èèyàn ẹ juwọ́ ẹ dárúkọ yín ẹ dárúkọ yín ẹ dárúkọ yín. ẹ ṣe o. ẹ yín. èmi ni alhaji alhaji abdulsalam abdulsalam ìṣọlá ìṣọlá ìṣọlá sọyàolú sọyàolú èké àgbákò àgbákò bàbá mọ̀ bọ́ ẹ jókòó báyìí ẹ já lọ bless àmàlà àmàlà yẹn ṣe kókó ẹ à ń bọ̀ ẹ má bọ̀ ẹ já sáré bless àmàlà káwọn yẹn máa jẹun lọ. God bless you olúwa kó yà màlà ìsí mímọ́ olúwa kó yà màlà ìsí mímọ́ olúwa kó yà màlà ìsí mímọ́ tájẹ́ lájẹ yó tájẹ́ lájẹ yó ògo ni fún jésù lọ́jọ́ mẹ́jọ kó jù báyìí lọ kájẹ́ káyàgbẹ́ àbísẹ́ èyàn yàgbẹ́ àwọn àlàní kò sí ní tẹ́ ẹ̀jẹ̀ dẹ́yìn yàgbẹ́ ọlọ́run àwọn tó ń lò má dáwọ́ ọsẹ́ rẹ dúró láyé wọn àwọn kan lọ́lọ́run lò ẹnìkan tuntun gbé ti next week dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé o. ẹ ra ànúgbà ẹ rí ìrànlọ́wọ́ ojú òní tì jésù olúwa ẹ máa sábà máa lọ ẹ dáwọn yẹn máa jẹun lọ ẹ jẹ́ ọ̀dọ́ bàbá kò ó yá ẹ tètè ẹ tètè ẹ tètè màá jẹun kò ya tí àdà tí àdà tí àdà. mo ó yá bàbá rè é wáyé tí mo fi ní ká gbé bàbá ìdí ni pé àná bá ṣe sọ pé bàbá ń bọ̀ ẹnìkan lòun fún bàbá ní fifty thousand. ìyẹn ní àná yìí bàbá ẹnìkan fọ́nrán mi sí iná wọ́n ní fún yín ní fifty thousand ìyẹn ní àná láì tí ì débí wọ́n ti fún yín lówó èmi náà lórúkọ foundation wa àwa náà fún yín ní hundred torí pé ẹ pé hundred àwa náà máa fún yín hundred thousand ó jẹ́ one fifty mo dẹ̀ mọ̀ pé bá a ṣe láǹ bá a ṣe lẹ́ ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti ṣe tán lórí afẹ́fẹ́ pé tí bàbá ìbá dé àwọn gbọ́dọ̀ ta wọn lọ́rẹ ó yá ẹ mọ bá mi wo kọ́mẹ́ǹtì yẹn àwọn wo ló wà ń bí ẹ bá ń gbé sójú bàbá dáadáa bàbá ẹ kí àwọn èèyàn pé ẹ̀yin ló lọ́jọ́ bíi tọ̀sẹ̀ yìí ẹ kí wọn dáadáa bàbá ẹ dàkó nkì yín. ẹ ṣe gan. bàbá bàbá ẹ tún tẹ sọsọ lẹ́ẹ̀kan sí i. mo dúpẹ́ fọlọ́run. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo pé hundred years òun gan ló gbé mi wá sí àgbàlá Gabriel ká lè mọ̀ pé àtọ́lọ́hún lèmi ń ṣe o ó ti wá ó ti padà network ni ẹ má bínú ṣe ẹ connect wifi ni àbí very good network ni we are very sorry for the network baba àwọn èèyàn ń gbọ́ yín lọ ẹ network ni o ó yẹ baba bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ lẹ̀kẹ́ máa dúpẹ́ ẹlẹ́yìn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ajé àgbàlá Gabriel pé nǹkan rí bìrìbìrì àṣẹ fún mi. Do. kí la ti ṣe àti ìṣe kankan. nǹkan ṣe fún mi èmi náà mọ inú mi dùn gan ni. hallelujah. inú mi dùn gan ni o. gbọ́dọ̀ rí aláṣì ọdún tí mo lò ní ìgbésí ayé mi pé mi ò lò ní kòròfo kòròfo dẹ̀ ni pé hmm. kí nǹkan má dáa. Mm. ẹnì sí ní ojúgbẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel the pastor wí adíyàyà mẹ́fà kí ìjọ lè ní lọ́síwájú kọ́ lè mọ́ ọ́dẹ máa mọ̀ o àmín wọ́n máa mọ̀ o àmín wọ́n máa mọ̀ ju gbogbo ojú gbogbo ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà all over the world gbogbo ẹ̀yin tẹ́ ẹ sàmì ẹ̀yin náà ó dàgbà o èmi náà ó dàgbà ẹ̀yin tẹ́ dúró yín náà ó dàgbà àwọn èèyàn mọ̀ sàmì. bàbá àgbàlẹ́dà yìí orí ọ̀fẹ́ ni o ọgọ́rùn-ún ọdún ọgọ́rùn-ún ọdún lókè èèpè bàbá ìpẹ̀lẹ́ bàbá ṣe lè sọ díẹ̀ nínú tójú yín ti rí ah. díẹ̀ nínú tójú yín ti rí. bàbá mo ti rí nǹkan mo ti rí nǹkan gan-an. mo rí nǹkan. ẹ kàn sọ yọkan àbí méjì péré. ṣé ìgbà tí mọ́tò sọ ni àbí ìgbà tí afẹ́dájọ́ ti ọ̀gbìn ayérayé eh. lẹ́nu èkìtì tí bírèkì rẹ̀ fèèlì ṣé pé mo fẹ̀yìn rí ni kí n tó lẹ́ẹ̀kọ́ lu ah, ó gan ni o. ṣé ibi tí èyí. à ń wá ipa mo mo látọ ọbọ ihu ìwò ejò ejò rẹ ó dẹ sàmú à mo lọgùn pé à ejò ni ejò ni ejò ni dì mú bẹ́ẹ̀ yẹn ah, máa dé máa wo fóònù fún un. ẹ̀yin tí ẹ fẹ́ celebrate bàbá bàbá wa ń bí Àgbàlá Gabriel bàbá wa bàbá ti dé láti àárọ̀ ó tó ṣẹ́ láti bí aago mẹ́sàn-án kó aago mẹ́wàá ni bàbá ti dé bàbá ti wà ń bí látàárọ̀ bàbá dẹ̀ farabalẹ̀ nínú ìsìn tá a fi parí mo rí kinní kan lára bàbá mo rí ayọ̀ mo dẹ̀ rí ìfẹ́ lára wọn wọ́n ń jó níwájú Ọlọ́run inú wọn dùn gan pé àwọn wá ṣe ọjọ́ àwọn wá ṣe ọpẹ́ thanksgiving ọjọ́ ìbí wọn ní àgbàlá Gabriel adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ògo ni fún Kristi lókè ọ̀run àná lẹ́nìkan rán mi sí méjì fún fifty thousand èmi personally nínú foundation wa àwọn náà fún yín lọ́dún rẹ̀ ẹ̀yin tí ẹ fẹ́ celebrate bàbá ó yá ẹ máa pè wọlé ká celebrate wọn ẹ gbóhùn bàbá fóònù yẹn dà ẹ kún fóònù yẹn wá zero seven zero five four nine zero zero seven five one ẹ̀yin tí ẹ fẹ́ tẹ fẹ́ gbóhùn wọn tẹ fẹ́ kí wọn fún ọjọ́ bẹ́ẹ̀dè wọn ẹ máa pè wọlé zero seven zero five four nine zero zero seven five one. máa lé yín dànù kó mẹyẹ o ṣé bẹ́ẹ̀ mo pọ́n ṣe nǹkan bíbá yìí. ẹ̀yin tí ẹ fẹ́ pè bàbá wọlé tí ẹ fẹ́ pè wọlé ó yẹ máa pè láti kí wọn ìṣẹ́jú mẹ́wàá péré ni torí kò sí àkókò ìṣẹ́jú mẹ́wàá péré ni eléyà ti máa ríǹgì bíbá yìí ìṣẹ́jú mẹ́wàá péré ni ẹ̀yin tí ẹ fẹ́ kí wọn à ah! kọ́ ọmọ ti sáré yapa ń bí o olúwa yìí ẹ̀yin tí ẹ fẹ́ kí wọn fún ọjọ́ ìbí pé bàbá ẹ kú ọjọ́ ìbí o happy birthday to you ṣe eh, ẹ congratulations to you àbí happy birthday to you bàbá a celebrate yín a celebrate inú mi dùn pé àwa tún lórí ọ̀fẹ́ àti fojú kàn yín lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀yin tí ẹ fẹ́ kí wọn fún ọjọ́ ìbí wọn hello ẹ fẹ́ kí bàbá àbí bàbá ń gbóyin o. bàbá àtàkò àbáyọ̀dálẹ́ o. àmì o àmì o àmì o. ẹ ṣé sir thank you daddy we love you ẹ ṣé. àbọ̀ ìṣẹ́jú náà ni ẹ̀yin tí a fẹ́ kí wọn ẹ fẹ́ kí wọn ẹ dẹ̀ fẹ́ celebrate wọn you want to celebrate bàbá you want to greet him ìṣẹ́jú kan ìṣẹ́jú tẹ bá pè àbọ̀ ìṣẹ́jú lẹ́fi sáré sọ̀rọ̀ gbogbo ohun tí a ní ń bí kù bí ìṣẹ́jú mẹ́sàn-án we have just nine minutes we have just nine minutes ẹ̀yin tí ẹ fẹ́ kí wọn tẹ fẹ́ kí wọn fún birthday ẹ fẹ́ gbóhùn bàbá lẹ́ wò live yìí live and direct ẹ̀yin tí ẹ fẹ́ kí wọn àwọn èèyàn ń pè wọlé hello ẹ fẹ́ kí bàbá ẹ fẹ́ kí bàbá wọ́n ń gbọ́ yín ẹ ṣé o ẹ ṣé o ẹmẹ ẹ ṣé o àmì o àmì àmì àmì àmì àmì. Okay. Ẹ ṣé sir. Thank you sir. Yes sir. Yes sir. Ẹ bẹ̀ kí bàbá bàbá wọn kí. ó ẹ lẹ́ o ẹ ṣé o. hello. hello sir hello sir. fídíò lẹ ti pè àròjù yín o. Ah, ẹ má bínú. wọ́n kí bàbá wọ́n kí. ẹ ṣé o. bàbá àtàkùn. ẹ mo dúpẹ́ o. ọlọ́run á fún yín ní okun àtàgbára àmì o ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àti lálàáfíà o. àmì o. I love you I love you. àmì o. yes sir ẹ ṣe sir. àmì àmì àmì yes sir thank you sir. ẹ bá ẹ ṣe bàbá òní tó ẹ ẹ bá ń da tó rẹ bàbá ẹ bá ń fọ́n fìlà torí òjò òjò yẹn ń rọ̀ bàbá wa ẹ̀ṣẹ̀ jó bàbá àgbà pọ̀ gan <laughs> ẹ ṣe. bàbá rè o bàbá rè o bàbá rè o. bàbá ń gbọ́ yín o àmín. àmín o. ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. àmín àmín. inú wa dùn láti rí yín o. ẹ jẹ́ o. ẹ ṣí sà. hello ó kù ìṣẹ́jú márùn-ún bíbá yìí. sórí sọ Baba lẹ́wà ẹ fẹ́ kí Baba. ẹ fẹ́ kí yes ma. yes sir wọ́n ní ká má pè bàbá ní àgbákò mọ́ yes ma. yes ma. yes sir. ah ṣáìní kúrò nídìí rẹ̀ ẹja gbọ́dọ̀ lè bọ́ sínú torí òjò gbọ́dọ̀ lè ṣáì bọ́ sínú tẹ́ǹtì olówó à ń bẹ̀rẹ̀. àwọn tó wà lábẹ́ ẹ̀ wọ́n lè sáré gbé tẹ́ǹtì wá ẹ jókòó bàbá ẹ jókòó ẹ̀yà.

ẹ ká sùn. yes sir. ẹ ṣe dáàdi. àmín. ẹ jẹ́ o. o tó o tó ẹ ṣe dáàdi. a ní ìṣẹ́jú márùn-ún sí bíbá yìí hello ẹ̀yin tẹ́ fẹ́ fún ọ ní tẹ́ fẹ́ fún bàbá ní gift tó wù yín pé bàbá lẹ rí yìí o tí ẹ fẹ́ fún ọ ní gift ni kí ẹ máa pè báyìí àwọn yẹn ti ń kí wọn látàárọ̀ ẹ ṣé o ẹ má bá wọn kọ́mẹ̀ntì yẹn àwọn tó fẹ́ fún ọ ní gift bàbá ẹ̀bùn bẹ́ẹ̀ dé yín re o kì í ṣègbà téèyàn bá ilé ètò lẹ́wà. baba is here baba Charles Olúmọ baba Charles Olúmọ baba wọn ní ká má pè ní àgbákò mọ baba is here àgbákò baba Charles Olúmọ baba Ọlọ́run dára bàbá ọlọ́run ṣògo. hello orí ètò lẹ́wà yes ma yes ma yes ma hello hello yes ma bàbá ń gbọ́ yín sà. Amen. Ah, o. ẹni tó kọ́ síde lẹ́ni wọ́n fún bàbá ní fifty thousand naira ẹ bá ń pàdé ọkọ jésù god bless you ẹ ṣé o thank you daddy we love you wọ́n fún bàbá ní fifty thousand bàbá ní fifty god bless you sir ẹnìkan dẹ̀ fún ọ ní wàsó lánàá àwọn náà dẹ̀ fún ọ ní hundred ó jẹ́ lò ó jẹ́ two hundred thousand naira. wọ́n láwọn fún yín ní twenty thousand láti amẹ́ríkà wọ́n láwọn fún yín twenty thousand láti amẹ́ríkà god bless you ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. bàbá wọn ní ẹ sọ̀rọ̀ àṣẹ kan àṣẹ. ojú òní tiẹ̀ o ó ní báyìí kan ló gbà o ìjọ máa jiná fún ẹ̀jẹ̀ o ìwà àbọ̀ pàwọ̀ àfihàn ẹjọ́ bí o ẹni ẹlẹ́ni ò ní o ẹ mo dúpẹ́ o. ṣé orí ètò lẹ́wà ẹ ló mà. mo ti fẹ́ mi fifty thousand tí mo sọ lánàá sẹ́rí bá àwọn náà promise lánàá sẹ́rí kó dákẹ́ ẹ̀ mọ́ sòótọ́ sẹ́rí kó dákẹ́ ẹ̀ mọ́ sòótọ́ ẹ̀rí pa ti sọ ẹni tó fún yín fifty thousand lánàá rè nígbà tí àti ẹ̀ tí ì gbé yín wá God bless you ẹ ṣé mà God bless you yes ma ẹ ṣé mà amen amen. sórí ètò lẹ́wà. ten thousand bẹ́ẹ̀ yẹn oje lo two hundred and thirty thousand bàbá ò tọrọ owó o àbíṣe bàbá ń tọrọ ni bàbá ò tọrọ owó bàbá wa ṣe thanksgiving ni o bàbá ò tọrọ ilé bàbá ti kọ́ bàbá ẹ̀wọ̀n ti kọ́lé bàbá ò bàbá ti kọ́lé fúnra wọn ògbó ní fún Kristi. ó dẹ̀ ti lo mọ́tò bíi mẹ́rin sí márùn-ún lọ́wọ́ ara wọn. sọ́wọ́sì ni mọ́tò báyìí ọ̀ní mọ́tò báyìí. hello orí ètò lẹ́wà. yes sir àmín. àti lágbára ọlọ́run ẹ̀ dàgbà o ẹ̀ dàgbà ẹ̀ dẹ́gbò o thirty thousand naira god bless you two hundred fifty thousand god bless you two sixty ẹ ṣe dadi god bless you sir. hello ó jẹ́ lo bàbá bàbá ò tọrọ Baba is okay Baba, wa ṣe thanksgiving birthday Ben mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ rí wọn kan so bàbá àwọn bàbá yẹ fún tọrí àánú àwọn bàbá ilé ìdàgbà hundred years hundred àwọn tẹ́mi gan fún wọn yẹn ó dájú pé màá pé hundred bẹ́ẹ̀ ni màá pé hundred àjùbẹ̀lẹ̀ màá pé ń pé hundred nínú ayé tí jésù ò bá ti dé démọlá máa pé hundred èmi láyé mi àwa àwa mọ iye wúrà wọn lẹ́yìn bá mọ ìwúrà àtàkùsọ bẹ́yẹn níjù bẹ́ẹ̀ ló yẹ ká ṣe fún bàbá kán fi máa jẹun kán máa mu àbó tọrọ owó wọn tọrọ owó wọn ṣe ẹ thanksgiving ọjọ́ ìbí ni kán máa kóyún lọlé ó jẹ́ ló two hundred sixty thousand báwo kọ́ yẹn pàápàá bá mi wò bá mi wò bá mi wò bá mi wò tètè bá mi wò ìyẹn mẹ́rin ló ń wò ẹ bá mi wò God bless you lovers six k ni o six k ni ìyẹn ò gbé wá fún yín dáadáa. ten thousand naira. ten thousand. two seventy thousand sir. two seventy thousand. ẹ. two seventy thousand sir. ten thousand kan wọlé fún bàbá ń bí báyìí. two eighty thousand sir. two hundred and eighty thousand. that's great.